Alhamdulillah. jẹ́ ìyàwó النبي صلى الله عليه وسلم ما غرت على خديجه فلا ارجو بنكاح مما هو يوان النبي صلى الله عليه وسلم يوما تجوه خديجه صلى الله عليه وسلم تنتمي عائشه رضي الله عنها يتي يا النبي صلى الله عليه وسلم نيجا خديجه ولا يجي àdéhìí àti burú ó ti pẹ́ síwájú ká nàbì sallallahu alaihi wa alihi wasallam wọn tó fẹ́ àdéhìí àbó tó fẹ́ Àìṣà. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ̀sìn tó máa jó ẹjọ́ ti kú ẹjọ́ ti kú sí mẹ́tàrí bóyá ó sì máa jó ojú rẹ̀ àwọn ìyàwó kan bẹ láyé tó jẹ́ ìyàwó ká nàbì sallallahu alaihi wa alihi wasallam. عائشة رضي الله عنها قال هو ما هو في أنك من هو يا النبي صلى الله عليه وسلم يريد سامة في خديجة رضي الله عنها في لطر واني لما كنت أسمعه يذكرها في الموت من قلت أنا صلى الله عليه وسلم في من داو قارئ وأمره الله أن يبشرها kọ́sìn ní kọ́sìn àti bí ọlọ́run bá ti pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ wípé kó fún Khadija ní ìró nípa ààfin kan nínú àlìjẹ́nà bọ́lá wọn bá ti ti pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ kó fún Khadija ní ìró ààfin kan nínú àlìjẹ́nà eléyìí ó mú kí Aisha radiyallahu anha. kọ́má jowú Khadija ó mú kí Aisha radiyallahu anha kọ́má jowú Khadija ẹ̀ńtọ́ ti kú torí bá nàbì sallallahu alaihi wasallam ṣe máa ń dárúkọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti bẹ́ẹ̀ náà ti ṣe ní kí ànábì sallallahu alaihi wasallam kó fún nírò ilé kan lọ́gbà àlùjànnà wa in kana la yadhbahu ash-shah fayuhdi fi khala'ilha minha. ما يسع ما يسعنا يقول النبي صلى الله عليه وسلم àti máa pa àgùntàn yóò wá pín fún àwọn ọ̀rẹ́ Khadija ànábì àwọn máa pa àgùntàn àti máa pín fún àwọn ọ̀rẹ́ Khadija yóò pín fún wọn lọ́nà tí ó fi tó wọn a máa pa àgùntàn yóò sì pín fún àwọn ọ̀rẹ́ Khadija ní ọ̀nà tí ó fi tó wọn bó tilẹ̀ jẹ́ pé Khadija ti sẹ́láìsì. eléyìí báyìí a fi hàn án wá gẹ́gẹ́ bí o ti ṣe jẹ́ pé Khadija radiyallahu anha ọgbà púpọ̀ nípò lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lẹ́yìn rẹ̀ nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam onáà ni as-siddiqatu bintu as-siddiq anhuma as olódodo bintu as ọmọ olódodo. Aisha ọlọ́wọ́n bá kó yánu sí Aisha yìí ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí anabi nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ Abubakar ní Siddiq al-Akbar bàbá rẹ̀ náà ní Abubakar ní Siddiq tó ti kó anabi sallallahu alayhi wa sallam náà ló sọ lórúkọ yẹn ó pè ní as nítorí pé ìgbà tó gbọ́ ìró Islam lẹ́nu anabi sallallahu alayhi wa sallam kọjá nírọ́ ẹ̀ka náà ló gbọ́ ànábì gbọ́ bàtà ànábì sallallahu alaihi wasallam sì sọ̀rọ̀ ìrìn àjò òru láti kíláàsì mẹ́ta alápọ̀nlé lọ sí mẹ́tíláàsì Baitul Maqdis Abubakar kọjá ànábì nírọ́ ọgbà ànábì gbọ́ kí bá ànábì ti ṣe sọ náà ṣùgbọ́n gbogbo àwọn ará Mẹ́kà ni wọ́n ń ja ànábì sallallahu alaihi wasallam níyà ṣùgbọ́n Abubakar ọlọ́wọ́ bá kó yánu sí kò já níyà ẹ̀ka náà ló gbàgbọ́ pé òdodo náà níta anabi sallallahu alaihi wasallam sọ náà là anabi sallallahu alaihi wasallam sọ ní as-Siddiq Aisha radiyallahu anha ọlọ́wọ́ bá sọ kalẹ̀ láti sẹ́mà bara'ataha ntọ́lọ́wọ́ bá fi fọ́ọ́mà pé kò ṣe zina kì í sobìnrin burúkú kò ságbèrè láti sẹ́mà lọ́lọ́wọ́ bá ti sọ kalẹ̀ tọ́lọ́wọ́ bá ti fọ́ọ́mà. àwọn ọjọ́ anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹnu wọn ti kù lórí wípé gbogbo ẹni tó bá fi lè parọ́ zina ma fahuwa kafir gbogbo ẹni tó bá fi lè parọ́ zina ma Aisha radiyallahu anha ó ti kèfèrí. bẹ́ẹ̀ pípọ̀ nínú àwọn olùmọ̀wá wọ́n ti fẹ́ tiwa pípé pípa ká pa gbogbo ẹni tó bá bú Aisha gbogbo ẹni tó bá fi lè bú Aisha radiyallahu anha ìdájọ́ rẹ̀ ní ká ṣe ká pa. tọ́ Aisha kìí sèyàn. kìí ṣèyàn tó ṣe é gbé èèyàn yẹpẹrẹ ní ṣe èèyàn tó lọ́wọ́ bá tó bùkún tó sì ṣe àpọ́nlé rẹ̀ ni radiyallahu anhu àbí wọn náà mọ̀ bẹ́ẹ̀ ni ṣé lásán lọ́wọ́ bọ́ sọ̀kalẹ̀ láti sánmà ntí fi ń sàfọ̀mọ́ rẹ̀ fi sọ pé kò ṣe zina yẹpẹrẹ ń sọ ayé alukur'ani kalẹ̀ lórí rẹ̀ pé èèyàn dáadáa ni kẹ́là nítorí pé ó jẹ́ pàtàkì bá sọ kalẹ̀ láti nítorí pé èèyàn tó pàtàkì لقد قال النبي صلى الله عليه وسلم فيها فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام النبي صلى الله عليه وسلم wọ́n ti sọ nípa Aisha ọlọ́run ọba kó yanu sí wọ́n ní ọlá tí ń bẹ fún Aisha radiyallahu anha lórí gbogbo àwọn obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún búrẹ́dì àtẹran ni lórí àwọn oúnjẹ yòókù. ọlá ti ń bẹ fún Aisha lórí gbogbo àwọn obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí ọlá ti ń bẹ fún búrẹ́dì àtẹran ni lórí àwọn oúnjẹ yòókù ọbẹ̀ tẹ́sí tó jẹ́ pé ẹran lásán ni tẹ wá fi búrẹ́dì pẹ̀lú ẹ̀ wọ́n lò lọ ga jù nínú àwọn oúnjẹ tó eléyìí ọlá tí ń bẹ fún lórí àwọn oúnjẹ yòókù náà nírú ọlá ń fún Aisha lórí gbogbo àwọn oúnjẹ yòókù fún wọn ni ẹni tó omi ọbẹ̀ yẹn jẹ́ ògédé àwọn ẹran ńláńlá àwọn ìkiri ẹran ńlá ni wọ́n gé sínú rẹ̀ ẹran bẹ́ẹ̀nbẹ́ ẹ̀dọ̀ bẹ́ẹ̀nbẹ́ ìkanu ẹran bẹ́ẹ̀nbẹ́ ẹran gidi náà bẹ́ẹ̀nbẹ́ yàtọ̀ sẹ́ni tí wọ́n fi wàrà ṣe ẹran gidi ni wọ́n kó sínú igbá yẹn so subhanallah so ní wọ́n ń jẹ́ nfi búrẹ́dì nfi pẹ̀lú ẹ̀ táàlì fún wọn wíra wọn pẹ̀lú ẹni tí ń wa gàrí mu àti kúlíkúlí wọ́n lè dọ́gba nítorí pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì àbẹ́ni tó ṣe pé ó fèkú jẹ̀kọ́ a lè fi wọ́n wéra wọn nítorí pé ìyàtọ̀ tó ga ó ń bẹ láàrin méjèèjì nítorí délé ọlá tí ń bẹ fún Àìṣà radiyallahu anha lórí gbogbo àwọn obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún omi ọbẹ̀ ẹran tó jẹ́ ògèdè ẹran pẹ̀lú búrẹ́dì lórí gbogbo oúnjẹ yòókù. hadith yìí alimami al-Bukhari ta'ala àti imam Muslim rahimahullahu ta'ala àwọn gbéjáde láti Abu Musa al-Ash'ari radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam olójijì ọlọ́wọ́ bá ike àti ọlọ́wọ́ bá kó máa bá ọ sọ yìí pé kamula mina rijali kathirun pípọ̀ nínú àwọn ọkùnrin ló pé o pípọ̀ nínú àwọn ọkùnrin ọlọ́run gbéga dípò pé wọ́n pé walam yakmul mina nisa'i illa Maryamu bintu Imran ṣùgbọ́n nìkan ò pé nínú àwọn obìnrin yàtọ̀ sí Maryam ìyá anabi Isa aleyhi masalatu wa salam mariam wa ma imran nìkan àti asiya imra'atu fir'aun asiyatu ìyàwó fir'auna àwọn méjì yìí àwọn ni wọ́n pín nínú àwọn obìnrin subhanallah ibi láti mọ orúkọ tí ìyàwó fir'auna ń jẹ́ nínú àdìsí tó wà nù sahih al-bukhari àti muslim wa illa fi al-qur'an ọlọ́wọ́n bọ̀ dárúkọ rẹ̀ fún wa ọlọ́wọ́n bá ní. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون امرأة فرعون ṣùgbọ́n nínú súnà nàbì sallallahu alayhi wa sallam àlàyé wa nípa akórúkọ rẹ̀ ní kíni Àsíyà Àsíyà tí wọn bá sọmọ rẹ̀ ní Àsíyà kò sí tó burú ń bẹ́ẹ̀ wọ́n ti orúkọ kan nínú àwọn méjì tó pé nínú àwọn obìnrin gbogbo àgbáláyé ìyẹn Àsíyà radiyallahu anha ṣùgbọ́n Àsíyà èsì Asia tó bá sọ pé Asia ó di continent àmọ́ Asia Asia so Asia continent nù Asian continent bẹ́ẹ̀ ni léde Lárúbáwá àmọ́ tó bá sọ fẹ́ pè ní orúkọ ìyàwó Fìràwọ́nà bó láti máa pè é Asia ìyẹn ni pé Asia tù Asia tù so nítorí di eléyìí báyìí wọ́n ní àwọn méjì kí wọ́n pín nínú àwọn obìnrin yẹn wa fadlu Aishata ala nisa'i ka fadli saridi ala sa'iri ta'am ṣùgbọ́n láti ń bẹ fún Aisha radiyallahu anha lórí àwọn obìnrin yòókù ó dàgẹ́ bí ọ láti ń bẹ fún ọbẹ̀ ẹran ọbẹ̀ ẹran pẹ̀lú búrẹ́dì bí ọ láti ń bẹ fún ọbẹ̀ ẹran pẹ̀lú búrẹ́dì àwọn náà ti mà kò sí ẹni tó ń jiyàn nípa pé ọbẹ̀ ẹran tó kún fún ẹran ọlá wọn náà wú ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ṣe kí sábà gbé ìsàsùn sí yàrá bí tó fún bẹ́ẹ̀ sì ṣe ọbẹ̀ ewédú tó dùn dáadáa àbí ọbẹ̀ ńlá tó dùn dáadáa àbọ̀bẹ̀ ńlá tó ṣe kọ́ dọ́sọ̀ àbọ̀bẹ̀ ẹ̀fọ́ tó ṣe pé kò ṣe fọwọ́ wà sẹ́yìn wọ́n tún wá gbé ọbẹ̀ ẹran wọ́n ti ẹran síbẹ̀ gé àwọn ẹran kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ gbá wá gbé sí ẹgbẹ́ kan yẹn ọmọ tọ́lọ́n bá sànù sáfún yẹn wàá rí pé kí tó má ó kéré jù wá sí wítìr ó lè ṣe wítìr nínú ẹran tó wà nínú sáfún yẹn kí ló tó má tó wítìr yẹn lè jẹ́ mẹ́ta ó sì lè jẹ́ márùn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ subhanallah yóò fi hẹ́ ikú ọlá ń bẹ fún ọbẹ̀ ẹran bá lọ àbẹ́ lọ rà ọmọ bẹ́ẹ̀ sè ọmọ bẹ́ẹ̀ sè yẹn ni pé ọbẹ̀ ẹran àwọn ẹran tó tiẹ̀ wá ń bẹ̀ ẹ̀ríkẹ́ lomi ọ̀dàkà náírà márùn fa yóò sì rẹ fifty naira sọ nke tá a sẹ́yìn yẹn na tó eléyìí ti bẹ fún yẹn wa Aisha nínú àwọn tó ń tẹ̀lé náà nàbí Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n fi sẹ̀rí ike Aisha ló lọ́lá jù nínú gbogbo àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n o ẹni gbàgbé wípé ànábì wa sallallahu alayhi wa sallam níṣe ni wọ́n sọ̀rọ̀ yìí lẹ́yìn ikú tani Khadija radiyallahu anha eléyìí ló mú kí àwọn ahlus sunnah wal kọ́ pín méjì nípa ta ló lọ́lá jù ṣé Khadija ni àbí Aisha ṣé Khadija ni tàbí Aisha nítorí pé Aisha ga débi pé lẹ́yìn ikú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n tún máa ń sàpọ́nlé àwọn ọ̀rẹ́ rẹ̀ Khadija radiyallahu anha ọ̀gá débi pé lẹ́yìn ikú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń sàpọ́nlé àwọn ọ̀rẹ́ rẹ̀ Aisha sì ga débi pé lójú ayé rẹ̀ kò sóbìnrin kan tánàbí sallallahu alayhi wa tó fẹ́ràn tó wọ́n wá ní ọlá tí ń bẹ fún Aisha lórí àwọn obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún ọbẹ̀ ẹran ni àti búrẹ́dì lórí àwọn oúnjẹ yòókù ọlọ́dẹ ẹ̀yà yín lẹ́nu pé ẹ̀sẹ̀rì wọ́n ní ọbẹ̀ ẹran àti búrẹ́dì nítorí pé ọkà tẹ́yìn ni o ẹ̀bà tẹ́ ń jẹ búrẹ́dì ni tẹmọfítà tẹ́ ń jẹ búrẹ́dì ló náà nkọ búrẹ́dì ló náà nítorí pé wọ́n ti ṣe categorize oúnjẹ láyé gbogbo oúnjẹ tẹ́ máa ti ń jẹ tẹ́ ń fi kíníkà jẹ rẹ̀ ọkẹjẹ pé búrẹ́dì yìí lè gbóná ńgbà mí búrẹ́dì àwọn ẹlòmíì ọlọwọrọ búrẹ́dì àwọn míì wọ́n fi ṣúgà sí búrẹ́dì àwọn míì yọ wọ́n fi sí omi kò sí ọ̀fi ṣúgà ṣùgbọ́n wọ́n fi kíni pẹ̀lú ẹ̀ wọ́n fomi ọbẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ibi tó bá lọ láyé àwọn aṣọ pé kò sọ́ka ń bì kan kò sí tuwo ń bì kan kò sí yàn gbogbo ẹ̀ lọ́wọ́ nítorí pé tó bá ti rí búrẹ́dì tó fi pẹ̀lú ọbẹ̀ walhamdulilayi eléyìí lọ́fà ló fi jẹ́ pé wàá dé ibi táwọn ti ń fọ bẹ́ẹ̀ lá táwọn fi ń jẹ búrẹ́dì kì í ṣe nǹkan bàbàrà ibi táwọn ti ń fi ọbẹ̀ ewédú ọbẹ̀ ẹ̀yọ̀ táwọn fi ń jẹ búrẹ́dì kéésì nǹkan bàbàrà gbogbo ẹ̀ làwọn èèyàn máa jẹ à ń bọ̀ síbọ̀ sí ọbẹ̀ ẹ̀fọ́ táwọn fi ń jẹ búrẹ́dì kéésì nǹkan kéésì tuntun nítorí pé eh, ọkà tí wọn náà fi jẹ torí búrẹ́dì lọ náà búrẹ́dì lọ náà kò sí yàtọ̀ kò ní rọ́ọ̀nù máa jẹ́ nsò so eléyìí ó fi hẹ́ ikpe tọ́lọ́lá jù nínú oúnjẹ òun náà ni búrẹ́dì àti kíni àtọ̀yẹ̀ràn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam wọn ni aisha radiyallahu anha lọ́lọ́lá jù nítorí àdéfì yìí. ṣùgbọ́n tí a bá wò wò tá a wò pé lójú ayé khadija radiyallahu anha kò sẹ́ni tó lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn obìnrin. tí a sì wò pé aisha radiyallahu anha ń bò lòun wà ń gbà yẹn. àmọ́tá bá tó wò pé lójú ayé aisha radiyallahu anha lẹ́yìn Aisha radiyallahu anha nípa àmà ati ìmọ̀ ìjìnlẹ̀ tó ní nípa òfin bá wa. a rí i pé gbogbo eléyìí a máa fi hàn wá bó ti ṣe jẹ́ pé àwọn ẹni tí wọ́n dúró láàrin ike tọ̀ Aisha lọ́la tiẹ̀ Khadija lọ́la tiẹ̀ Aisha lọ́la tiẹ̀ kadija náà lọ́la tiẹ̀ kàdúró láàrin ọ̀dà àbí ọ̀dà àmọ́ ẹnìkan ló ju ẹnìkan lọ Allahu a'lam. bó lẹ́tí wá ti hadith. tí wọ́n ní wafadlu Aishata wafadlu Aishata ala wafadlu Aishata ala nisa'i kafadlu saridi ala sa'ir ta'ami ọlá tí ń bẹ fún Aisha lórí àwọn obìnrin yòókù ó dàbí nǹkan kan lórí nǹkan kan ṣé eléyìí ò ti kó Khadija náà sínú. ó lè kó sínú ó sì lè má kó sínú nítorí ẹ̀ mọ̀ká nàbí sallallahu alaihi wasallam wọ́n sọ pé nìkan kan pé nínú àwọn obìnrin àwọn obìnrin méjì Mariam àti Asiya tó sọmọ kó títí kọ́lẹ́kọ́ àdìsí yìí sọ pé ọlá títí ń bẹ fún Àìṣà lórí àwọn obìnrin yòókù yàtọ̀ sáwọn ìyàtọ̀ kó pé yìí ó sì tún ṣeéṣe pé ọlá ti ń bẹ fún Àìṣà lórí gbogbo àwọn obìnrin tó fi kárí àwọn ìta ló pé yìí ó sì ṣeéṣe kó jẹ́ ọlá ti ń bẹ fún Àìṣà lórí gbogbo obìnrin yòókù yàtọ̀ sí Khadija tó ti kú àbí òye wa gbogbo ẹ̀ ló ṣeṣe nítorí délé ká sọ pé natawakọf ká dúró wípé àwọn ò fún ọ̀kan lọ́lá lórí ọ̀kan nínú àwọn méjèèjì àmọ́ gbogbo wọn jù gbogbo jù báyìí ní Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣe nínú àwọn tírà rẹ̀ ó dúró pé ọlá ń bẹ fílẹ̀ ọlá ń bẹ fílẹ̀ yìí ṣùgbọ́n aisha nìyẹn radiyallahu anha. lẹ́yìn eléyìí àwọn ìyàwó yòókù tó ń jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam kò sí ètò ìfẹ́ fọwọ́ àtẹ́yìn nínú wa gbogbo wọn ni ìyàwó anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn la fẹ́ràn gbogbo wọn la kà fún gbogbo wọn lẹ́ni àpọ́nlé kò sí ètò ìfẹ́ fọwọ́ àtẹ́yìn nínú wa ẹ̀yin náà wò wò ẹ̀yin náà wò Zainab zainabu tó ṣe pé zaidu fẹ́ zaidu ibn haritha ọfẹ ó sì kọ sílẹ̀ ọlọ́run ti kọ́ anabi sallallahu alaihi wasallam láti ẹ̀kọ́ fẹ́ sẹ́mi pé zaidu ibn haritha anabi sallallahu alaihi wasallam ti sọmọ tó ti pa anabi kọ́ ló bí kọ́lọ́ bó tó pa àtàyẹrẹ níbi tọ́lọ́ ti sọ pé ud'uhum li aba'ihim bàbá wọn ni kẹ́ ẹ máa fi pè wọ́n látòní lọ ẹnìkan ọ̀gbọ́dọ̀ tún máa pe ẹni tí èso ọmọ rẹ̀ lọ́mọ òun má. tọ́ ìgbà tí wọ́n ti mọ Zaidu níbùlù Muhammad síwájú kọ́lọ̀ ọ̀bọ tó parí ṣé bí òtún ṣe tọ́ kéèyàn fẹ́ àwùjọ mi èèyàn ti fẹ́ iná èèyàn tọ́ kéèyàn fẹ́ ìyàwó tẹ́ni téèyàn ti sọmọ fẹ́. ọ̀rọ̀ pé yé ọ̀tọ́ nù fi ọlọ́run wípé ká fẹ́ ìyàwó ọmọ wa. وحلائل أبنائكم الذين من أصلابكم àwọn ìyàwó àwọn ọmọ yín tó ti pé bàràbàrà àdìyín àwọn ọmọ yẹn ti jáde á ọlọ́wọ́n bá wa ga púpọ̀ ọlọ́wọ́n bá wa ga púpọ̀ ọlọ́wọ́n ní àti àwọn ìyàwó àwọn ọmọ yín tó ti pé bàràbàrà àdìyín wọn ti jáde nítorí pé ń bẹ nínú ọmọ ètò sí ike àwa la bì ó sì ń bẹ nínú ọmọ ètò ike àwa kọ́ la bí àgbàdo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ma wípé lọ́pọ̀lọpọ̀ téèyàn bá bọ ọmọ tọ́ téèyàn ti jẹun tí ọ̀hún òfin ọlọ́run ẹ̀ ló kọ́ yín lẹ́yìn máa pé kọ́ ọmọ tẹ̀ gbà tó ọ̀hún máa jẹ ó lè jọ ọmọ ó sì lè jọ ó lè jọmọ àbúrò bàbá yín ó lè jọmọ ẹ̀gbọ́n bàbá yín ẹ̀rí kórúkọ yín lẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹ̀jẹ̀ tó bá ti tètè kórúkọ bàbá tiẹ̀ ìjọba púpọ̀ kàtọ́kọ lẹ́tà sí ní òde o wọ́n mọ̀ pé oní bàbá ní ìsìn bàbá rẹ̀ dà kí ọ̀wá fi ọdún tuntun mi bàbá rẹ̀ dà kí òjò kú bí ẹ̀kọ́ sẹ́ ìyẹn ló ta gẹ́gẹ́ bí kíláàsì máa jẹ́ bàbá ọmọ ọlọ́mọ ọmọ tó o bí fún rẹ olú ọmọ rẹ àbọ̀mọ tó máa tiẹ̀ bí ọmọ rẹ náà ni mọ́mọ́ ẹlòmíì ìwé ọmọ rẹ o ọlọ́run ní àwọn bàbá wọn ní ẹran ìdíje wọn níta bá ti bàbá yẹn síbi òbí ti tọ́ ọlọ́run ní wàhálẹ́ ìlú àbẹ̀lẹ́ ìkùnrin lẹ́dí ìlànà ọ̀sùnmáàdìkù àwọn obìnrin tó tẹ̀tọ̀ àwọn ọmọ yín tó ti fi ìbàràbàrà àti yín làwọn ọmọ yẹn ti jáde ọlọ́run ọba kẹfẹ́ àwọn ìyàwó wọn. síbi òtítí tọ́ka fẹ́ ọmọ wa tàbí náà ni ọ̀tọ́ ká fẹ́ ìyàwó ọmọ tàbí sọ ọmọ tí ì ọlọ́run fẹ́ fagilé òfin yẹn bẹ̀rẹ̀. ìgbà tí tó kọ náà kò sílẹ̀ àlẹ́ fi ọlọ́run ìbọn lẹ́nu máa kọ́bọ̀ zayidu minha wọ́pọ̀ zawwajnakaha. لئلا يكون على المؤمنين حرج في أزواج أدي أدعيائهم إذا قوم منهن وطرا ọlọ́run náà ti bẹ́ẹ̀ láti pa èyí tí ó dẹ́kun lọ́kàn yín ni tí ó máa ayé nínú ọkàn àti tẹ́ máa wò pé ẹ dẹ́ṣẹ̀ tẹ́ bá fẹ́ ẹni tẹ́ fi sọmọ lẹ́yìn ìgbà tó ti kọ́ lẹ̀. gbogbo ń tẹ́lẹ̀ rọ lọ́kàn yín kẹ́lẹ́ mọ̀ pé èrò kérò ní àtọ̀gà ṣètánì ló ti wá obìnrin tọ́mọ ìtọ́mọ rẹ obìnrin tó bá kọ́ lé tó bá wù ọ́ lè fẹ́ tán ẹ̀mọ̀ ní tẹ́ lọ́kùnrin máa ń tó ó máa ń sọ fún àwọn obìnrin àlẹ́bí tó lọ́wọ́ àdìsílẹ̀ yóò kó pé ta nínú yín ló ta nínú yín ló mi tán lọ́nà òwò ẹ gbogbo yín pátá ṣe fún àwọn bàbá yín ló fi yín pàdé mi sọ̀rọ̀ wá àwọn àríwá àríwá sẹ́lẹ̀ yàtọ̀ sẹ́mi ọlọ́run ló fi mí pàdé mi sọ̀rọ̀ wá àwọn àríwá àríwá sẹ́lẹ̀. gbogbo yín lẹ ga àmì ńkọ ọ̀gá jù yín lọ. gbogbo yín lẹ wà ní sọ̀rọ̀ wá àwọn àríwá sẹ́lẹ̀ lọ́lọ́lá lọ́lá ńlá àbí ó mú sàlámẹ́tà ọ̀gbìn ìyàwó Abu Salama wọ́n Abu Salama ọ̀kú Ummu Salama ọ̀bí ìlú àwọn àná àlejò tó bọ̀ àlejò tẹ́lẹ̀ wọ́n ní kọ́mọ̀ ìtàgbà inna lillahi wa inna ilayhi raji'un اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها واخلف لي خيرا منها قالوا كنت أبي أبو سلامة أبي سيد وأبو أسادة كنت أعمل فيه أنا بني ذاك شيء قلت أدعى النبي صلى الله عليه وسلم بني أوافي سبحان الله táwa ni àwo sálámà ní mo ń pè yàn ga lẹ́gbẹ̀ẹ́ gíga lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. torí ẹ̀ gbàtàkà ó ti wọn náà tí wọn á sọ fún ọ ibi kan sọ pé inna lillahi wa inna ilaihi raji'un Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha òun yín mú fún ọ papọ̀ òun yẹ ẹ ẹ máa tara ẹ jẹ ìwúlọ́lọ́ mi bi dàrú ilé ìjọ dájú ẹ pé àtijọ́ tiẹ̀ kálá àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ tó bá ti lè sọ dáná ní sọ̀rọ̀ wá àtẹ́lẹ̀ ní káwí orí pọ̀ lọ́dọ̀ lọ. tọ́ ọmọ fẹ́rẹ́ mọ̀ yìí rọ̀bí ọ̀la àwọn àná òun náà ga nípò ọ̀gá lọ́lá ọmọ Habiba ọ̀gá nípò ọ̀gá lọ́lá gbogbo àwọn wọ̀nyẹn inú ìyàwó ànábi sọ̀rọ̀ wá àwọn àríwò sílẹ̀ ní wọn bẹ̀ àbí Hafsa ọmọ àrùn Umar àná ànábì sallallahu alaihi wasallam nípa kó wọn kọ wọn fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. ilé ìyá máa fi hẹ́ nígbà àwọn obìnrin wọn ga nípò ènìyàn lásán ìjẹyàwó fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bí obìnrin kan ànábì fẹ́ tó tó wá wọlé ànábì wa fẹ́ ọfẹ́ fọwọ́ kàn áwọn obìnrin láì lè ta áà wa minki a'udhu billah hmm. a'udhu billah mi kàwé wa minki a'udhu billah máa lọ ní nǹkan tí a fi gùn fún nǹkan láti nítorí pé òkú àìní jẹ́ ìyá fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo sí eléyìí wọn kì í kà fún ọ̀kan nínú àwọn ọ̀gbà láti mú bẹ́ẹ̀ ni nítorí pé àná ìtọ́jú wa àdìsẹ́lẹ̀ kò sí ìwọlé wọn tó fi kọ́ lẹ̀ sẹ́ni tó bá dé ìyàwó fẹ́ẹ́ nàbí sọ̀rọ̀ wà wà ní ìbò sẹ́nu ipò rẹ̀ ga púpọ̀ àgbọ̀dọ̀ fẹ́ràn wọn àgbọ̀dọ̀ kà wọ́n fún àgbọ̀dọ̀ fún wọn ní nítorí pé ìyá wa ni wọ́n ṣe. ìyá wa ni wọ́n ṣe nípa jíjẹ́ fún dé fún àlẹ́ Muhammad sọ̀rọ̀ wà wà ní ìbò àní ìbò sẹ́nu. eléyìí jẹ́ ìgbàgbọ́ àwọn àmì ìsúnnìtò ìjẹ̀máà àti ipò tí wọ́n àdúgbò Muhammad sọ̀rọ̀ mọ́ àdúgbò náà. ìyáwó alẹ́ fi àwọn obìnrin míì ìyàwó àwọn míì tá a lè fún wọn wí àwọn ìyàwó ànábì Muhammad sọ̀rọ̀ mọ́ àwọn àríyìn àríyìn òfin. a lè fún wọn wí wọn lọ́nà wò. wọ́n yí síra wọn gidigidi. àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ mọ́ àdúgbò náà wọ́n yàtọ̀ sáwọn òbí yòókù torí pé àwọn ummahatul mu'minin wa azwajuhu ummahatuhum àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ìyá wa ni wọ́n ti ìyàwó ẹlòmíì kìí ṣe ìfẹ́ nìkan ìyá àwọn ọmọ rẹ̀ ni torí délé ọ̀pọ̀lọpọ̀ wọn á sọ àlùwẹ̀lẹ̀ náà wọ́n rẹ̀ tẹ̀sán ìtàǹbíyà fáwọn olùmọ̀ àwọn ni wọ́n ti wọ́n àwọn ànábì ọlọ́run kọ́ wa sọ yìí pé ìdẹ́ ẹ̀kọ́ nípa ànábì náà lẹ́sọ̀ nípa àwọn àbá kẹ́là báwọn ìyàwó àwọn àbá náà kẹ́bí àwọn ìyàwó ànábì ní lọ́nà o lọ́nà o lọ́nà o lórí fi jọ o náà jọra o àwọn eléyàn kò máa láti wọn ní mà kò máa láti mú bíi wọ́n lówó olówó màhàdùmù mìíní. wọ́n gbajúmọ̀ wọ́n gbajúmọ̀ màhàdùmù mìíní. tòṣùgbọ́n àwọn ti wá. tó lè tọ́ka àwọn gan fún tó náà sì mà ayé díẹ̀ ní ọmọ wa pé òun náà máa díẹ̀ níwọ̀n bá díẹ̀. lọ́pẹ̀tẹ̀ kọ̀ wá lórí àwọn ẹ̀rọ ọlọ́run wípé ìyàwó wọn ó ó báwò àkókò padà ó báwò. òye wa kọ́ ọmọ dání ọmọ yasir ńkọ́ ọmọ àtẹnpẹtà ńkọ́ ọmọ mọ̀lẹ́yẹmọ ńkọ́ obì gbọ̀n gbọ́ àmọ́ ọmọ ńkọ́ ọmọ ńkọ́ báwo ọlọ́wọ́ àlẹ́ ọmọ ẹni pé lọ́wọ́ àṣà àwọn ẹni tètè mùsùlùmí lẹ́yìn ti gbà lọ́wọ́ ìyá ńkọ́ ìyá wo bàbá ńkọ́ bàbá wo pé tíyàwó rẹ bá di ìyá ọ̀rọ̀ dàrú ni ẹ o tọkọ rẹ bá ti di bàbá ọ̀rọ̀ dàrú ni ẹ nítorí délé ìyàwó ti ẹ níyàwó ẹ màmá rẹ ni màmá rẹ bàbá rẹ ni bàbá rẹ ọkọ rẹ yí padà kó di bàbá ebi àwọn obìnrin yí padà kó di kíni kó di ìyá torí ẹ káma wá pa àwọn ìyàwó wa ní ọmú ọmú á o ọmú lágbájá ìyá lágbájá ẹjọ́ máa pé èmi àti àwọn ọmọ ọmọ àwọn ọmọ ọmọ àwọn ọmọ ọmọ o. obìnrin ò ní túmọ̀ ẹlòmíràn gba àwọn abú àbú àbú àbú báwo àbú kíni ẹ clarify rẹ kó yé mọ́tò kọ́ máa jábù àbú báwo wọ́n á pè ọ́ lábò pé àbúbákàrí ni àbí àbúrò rẹ rá ọ̀wá ń àbúkínú wọn تريد ìjẹ̀bù sí ويتبرؤون من طريقة الروافض الذين يبغضون الصحابة ويسبونهم وني أو أن تبتل سنة النبي محمد صلى الله عليه وسلم وثم قامت كل جوانا وروافض جمع رافضة أو رافضة نعم وأن تقوى وسعبها النبي محمد sọlọ́lá àdìsẹ́lẹ̀ tó ti pé wọ́n tún mọ̀ wọ́n nídà mí ìgbà wọn ní ṣíyà. báyìí sọ́nà kò sí tọ́kàn wọn pẹ̀lú ojú ọ̀nà àwọn ilé yẹn wọn ló gbọ́dọ̀ jọ́kan nu wọn ọlọ́mọdé àtúrí ikú. káwá jẹ́ pé wọ̀ lẹ́ni tó mú lọ́dà àbáwọn tàbí ànábì sọlọ́lá àdìsẹ́lẹ̀ èèyàn gba máàkì orí ikú ẹni tọ́lọ̀ ń fẹ́ràn tàbí fẹ́ràn wọ́n á jẹ́ pé lọ́mọ kórìíra ó túmọ̀ ẹni tí anabi sọlá àtẹlẹ ńkú lẹni tó yọnu sí wọn ìwọ wá ní èpè lọmọ ẹsẹ fún wọn àmì orí ikú nìyẹn àwọn sàbí anabi wa Muhammad sọlọlá àríwísẹlẹ aláwọn làwọn bàbá tiwa sábà tó fún àwọn bàbá wọn di ẹsẹ dálágbàlérò fàhábì àwọn tẹ̀rẹ́yì tí wọ́n bá lẹ́lò mi tó débi ṣe dọ́gba pẹ̀lú àwọn sàbí tí wọ́n kà fún bàbá kó wọ́n jáde má kó wọn pamọ́ káwá fi wọn wọn ara wọn wò. ká wò wò bọ́yá àwọn ẹni tí wọ́n ń pè ń bára yẹn wọ́n ga tó kìkì sí àwọn tàbí. أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع أما بعد وعلي أما تابع النبي محمد صلى الله عليه وآله وسلم نور وقوع كاري وقت ونباني أما أنتم في السبب أتعاونوا torí ẹ àwọn tó ń tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam wọn kì í gbọ́ àwọn sábẹ́ tayọ àlà wọn kì í sì rẹ̀ wọ́n sílẹ̀ sí ipò tọ́lọ̀ ń gbé wọn sí wọn gbé wọn sáyè tọ̀tọ̀ sí wọn. ahlu súnà wọn ṣe bí àwọn tó ń tẹ̀lé pọ̀ tó ṣe pé ṣéwù ṣéwù ṣéwù wọn wọn gbé wọn títí títí títí wọn sọ ṣéwù mi di wọ́n gbé wọn títí títí wọ́n fẹ́ sọ lómi ìgbàdàn náà tí ọba yìí ọlọ́ka kò ló wọ́n kò lọ́ọ́ gba níyà làwọn tọ̀rí kọ̀ọ̀kan dèrí yà tí o bá sọ yọ kọ̀ọ̀ka jawahirul maani làwọn tọ̀rí kọ̀tìjàníyà kó gbóbi tó gbà wọn ṣe wọ sí. nítorí pété máa ń wá ọmọ kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan máa pa lọ dáṣe àwọn mẹ́fọ̀ tí àwọn èèyàn yẹn lọ́ọ̀ká òkú wọn tòṣùgbọ́n lónìí tó tẹ̀lé súnà níbo Muhammad sọ̀rọ̀ máa wà rí ìwòsẹ́lẹ̀ àwọn ìgbẹ́ nìkan dayọ̀ àlá rẹ̀. àwọn tàbí àyè tọ́lọ̀ gbé wọn sí wọn gbé wọn sí. yóò fi rẹ̀ wọ́n sílẹ̀ dínkù sí àyè tọ́lọ̀ gbé wọn sí. yóò fi gbé wọn dayọ̀ àyè yìí. a ẹni tí ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn mùsùlùmí ò àtọ̀tẹ́ni tí ń tẹ̀lé súnà níbo Muhammad sọ̀rọ̀ máa wà rí torí pé ntọ́sọ lomi náà dẹ lomi ìní pípọ̀ máa tẹ̀lé súnà súnà máa jẹ́ni tó gbúdọ̀ gba ni tó wà jọ́ ẹ̀ rí i pé kò ní sàtẹ̀jù kò sì ní sí àtẹ̀jù torí délé àwọn tó ń tẹ̀lé súnà níbi ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó kì í dá ọkọ ẹnìkan nínú àwọn sàbẹ̀ ànábì àfikún ọ̀sọ́ pé kí ni rọ̀bì ọ̀lọ́wọ̀ àná rọ́ọ̀dì ọ̀mọ́ọ̀gbà ẹ̀ bíbí wípé wọ́n ti fi máa wọ́n ti máa ń máa mùsùlùmí nígbà tó bá sọ pé rọ́ọ̀dì ọ̀mọ́ọ̀gbà ẹ̀ sẹ́ni tí wọ́n dárúkọ ní kíni sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́ni omi tó yàtọ̀ sàbí bá jẹ́ kó lórúkọ rẹ̀ wá tó wá ti rọ́ọ̀dì ọ̀mọ́ọ̀gbà nítorí pé gbogbo mùsùlùmí ti mọ̀ án ike ní táwọn sọ̀rọ̀ bí ìlú àwọn àlùfò ní dání sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ti máa nífẹ̀ẹ́ wọn fún ìkórìíra àgbàdo kan ẹlẹ́kùtà lọ́tà nu ta lọ́tà wa nu kí ló ti fọ́ Abubakar ọ̀rẹ́ wa ni àbọ̀tà wa ọ̀rẹ́ wa ni Umar ńkọ́ ọ̀rẹ́ wa ni Usman ọ̀rẹ́ wa ni Ali ọ̀rẹ́ wa ni gbogbo àwọn sàbẹ káàpà wà wá ìkọ̀sẹ́nì kàtà àmúlọ́tà nu wa nítorí pé ẹni ọlọ́ọ̀ ni wọn ọlọ́wọ́n bá fẹ́ràn wọn kanabi sallallahu alaihi wasallam fẹ́ràn wọn ọlọ́ọ̀ yọ́nú sí wọn àwọn náà ti yọ́nú sọ́nà kóòdù ó sì wá kórìíra wọn tó sòrí. bákan náà àwọn tó ń tẹ̀lé súnà yìí báyìí wọ́n mọ nípa mẹ́sẹ̀ kúrò lójú ọ̀nà gbogbo ẹni tó bá bá àwọn tàbí lọ́tà wọ́n yìí bá wọn sí àwọn ẹni tí ń bọ́ àwọn tàbí àwọn ẹni tí ń bẹnu àtẹ́lù wọn àwọn ẹni tí wọ́n sọ àwọn tàbí fi ànábì wa ọ̀nà tí yín kọ́ ọ̀yàtọ̀ sí tiwa. àwọn ẹni tí wọ́n máa kú àwọn àtàbẹ̀yìn àwọn náà làwọn ẹni tí máa tayọ ẹnu àlà lórí tani Ali ibn Abi Talib radiyallahu anhu lápá kan wọ́n kọ̀ndẹ́nu gbogbo sàábí nídàkejì wọ́n ní àlẹ́yìn gbogbo kan àwọn eléyìí wọ́n tàbí ṣe ẹ̀wá dìímù àwọn táwọn pè ní ṣíà yẹn àwọn awọ́pẹ̀pọ̀ wọ́n pín sọ́nà mẹ́ta ní kókó nù wàhílà sábà lọ wọ ìwé tí abul hasan al-ash'ari tó ọkọ fún wa maqalatul islamiyyin níbi tí wọ́n ti ṣe àlàyé ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ẹni tó ń pera wọn mùsùlùmí nínú àwọn tó jẹ́ sẹ́k sẹ́k sẹ́k àwọn tó jẹ́ pé wọ́n yapa yapa yapa lóríṣiríṣi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àlàyé àwọn arọ́fíìdù àwọn ṣí àdáwì yìí a ah, wọn kó gba wọn kẹgbẹ tòṣùkọ wọn ní kókó wọn kó wọn sórí ìtọ́nà mẹ́ta àkọ́kọ́ hulaad hulaad àwọn tó gun kiri kọjá ewé àwọn aláṣejù aláhọ̀bó àwọn alárekunda àwọn ẹni tó ṣe é pé wọ́n gbé àlẹ́ yìí ọ̀bí yẹn wọ́n àwọn àhùn táyọ̀ ayé rẹ̀ títí tí apá kan ní wọ́n fi gbé ọlọ́ọ̀mì wọlé ayé àbòbílà wọn gbé táyọ ayé rẹ débi wọn sọ pé Ọlọ́run apá kan ni wọn sọ pé Ọlọ́run wọnú àlíyù ni gẹ́gẹ́ bí gbàgbọ́ àwọn alágbélébù àwọn kan ni wọn kọ lọnù àwọn kan sọ pé Ọlọ́run wọnú ẹ àwọn eléyìí mẹnu hùlà nínú àwọn hùlà náà làwọn tó sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni àlè àti pé mọ̀lẹ́kà jibril alayhi salam ghaliqa aw akhta fi ẹ̀ẹ́dẹ́gbọ̀ risalati ila muhammadin sallallahu alayhi wa alihi wa sallam. تعالى الله عما يقول الظالمون علوا كبيرا وأن ملك جبريل أستاذ الزين أكفي ومصير في علي رأسي أو أنا بين إجابة النبي محمد صلى الله عليه وسلم إذا كنت ملك أستاذ الزين wọ́n ní wọ́n ti jọra wọn jù ẹ̀yìn ti mọ̀ kókò tí wọ́n ti lè jọra wọn jù tí wọ́n lọ jẹ́ kankan bá ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n. torí délé àwọn ilé yàrá ń pè wọn ní kíni alùpùpù àwọn kejì àwọn náà ni wọ́n ń pè ní mufadila mufadila alladhina yufadiluna àyẹ̀nà ala Abi Bakr wa Umar wa ghayrihima àwọn ẹni tó ń fún àdéhùn lọ́lá àtàwọn sàbẹ̀ yòókù. àwọn kẹta àwọn náà ni sàgbábàtù àwọn eléèbú ẹlẹ́kẹ̀dẹ́ ẹlẹ́nu gbọ́rọ̀ àwọn eléèbú yẹtùbúnà ababakar ní ọ̀rùmọ̀rọ̀ wàgà ìrọ̀hùn náà nínú sàhábà àwọn tí wọn bú Abubakar àti Umar àtàwọn sàbẹ̀ yòókù. èwo lọ́wọ́ gbogbo nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta gbogbo nọ́mbà burúkú ẹnitó pé tó gbé àléyìn tayọ kú rẹ àwọn ẹni tó ṣe pé àwọn tí wọn wọn fún àléyìn lọ́lá lórí àwọn Abubakar àti Umar àwọn kẹta là ń tètè wọn fún Abubakar àti Umar àtàwọn sábẹ́ o àwọn ẹni tí wọn fún àléyìn àti Abubakar àti Umar àwọn ẹni sọ pé àléyìn lànà ti ti sọ àsọtẹ́lẹ̀ pé wọn já lórí lọ́la wọn sábẹ́ wọn takò àti àdìsọ̀rọ̀ bá àdìsọ̀rọ̀ wọn já bàmá àléyìn àgbẹ̀ fún Abubakar síbẹ̀ náà sàábì tún ti pín sọ́dọ̀ bí wọ́n pàṣẹ tó o ní gbádùn tó a tún kó tó tẹ̀ látẹ̀ rẹ̀ àbí ẹ̀rù tó ń wá ní sàábì sàábì rẹ̀ ń tiwa àwọn kì í pàṣẹ ànábì sọ̀rọ̀ àtẹ́là ń tẹ̀lé tòṣùgbọ́n àti ẹ̀rọ tó mùnátì kí ló ti pọ̀ jù mùnátì kí ló pọ̀ jù náà tó ń fi wọn lẹ́lẹ́sì wọ́n rò pé bẹ́ẹ̀ làwọn sàábì rí sàábì òrí bẹ́ẹ̀ wọ́n lọ́ nípọ́nà ti pa wọn láti wọ́n ń tẹ̀lé lánàá anábì sallallahu alaihi wasallam ní ìbámu pẹ̀lú anábì sọ̀rọ̀ ìfún wa sí. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọn ní Ali ibn Abi Talib radiyallahu anhu fi ẹnìkan lẹ nínú àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí àti kọjá kó fi àjẹ wọn àtàwọn tí wọ́n gbé ta ẹnu àlà kẹrì tí wọ́n bá jọkọ kan lọ fẹ́ múnú mẹ́tẹ̀ẹ̀ta kọ wọn bá kúkọ kan wọn náà ẹni tó gbé ta ẹnu àlà wọn ló fi àjẹ wọn ẹni tó fún lọ́lá lórí Abubakar àti Umar ó fi ìyà wọn ẹni tí sì ń kó Abubakar àti Umar ó fi ìyà jẹ wọn ẹ dákẹ́ ìwé ni wọ́n á fẹ́ mú tó ní káàbù kò sí. tọ́ wọn ló fi ìyà jẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀pá láṣẹ wípé àwọn ẹni tó ń kó lọ́lọ́ kí wọ́n jó wọn ná ọ̀pá láṣẹ báwọn ẹni tó kó lọ́lọ́ kí wọ́n jó wọn ná torí pé àrí ìjà lọ́jọ́ kan jíjáde tún jáde nínú ilé rẹ̀ ló bá rí táwọn èèyàn yẹn wọ́n ti forí kalẹ̀ fún wọ́n forí kalẹ̀ fún Aliyu wá béèrè ó ní wáyé hakùn hàdà kún là bàkọ́lé lọ́hùn máa hàdà Aliyu sọ fún ọ pé wọlé léyìí wọlé léyìí oríwò ń fi kalẹ̀ yìí bàkọ́lé àǹtọ̀ hù wọ́n lò hù. قال من أنا تعني ọ̀rọ̀ yé mi mọ́ dálẹ́ pè mí dálẹ́ pè mí wọ́n ní ìwọ lòun àbẹ́ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni kò lè yé ìwọ lòun onítọ̀ ṣé ẹ dákun bò lẹ́sìn dálẹ́ pè mí lẹ́rí subhanallah qalu anta Allahu alladhi tí tí ò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún sẹ́ẹ̀rí tí ìfẹ́ bá ti pọ̀ jù tó di pé wọ́n ń gbé yẹn da ẹnu àlà àbí kò tètè kọ́ fún wọn o kò tètè kọ́ fún wọn tó bá tètè kọ́ fún wọn fìdí náà ṣẹlẹ̀ fìdí náà ṣẹlẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé Ibn Mas'ud ọ̀bí ẹ̀ lọ́wọ́ àwọn àyẹ̀wò bóun ni bẹ́ẹ̀ nìkan ni ọ̀sán lọ jáde láti ilé rẹ̀ ńjọ́ kan ó ti jáde làwọn yẹn bá dá tẹ̀lé orí ẹ̀ padà kálukú túká kálukú ọgbà bìtì lọ. onífẹ̀ ìnáwó mẹ̀dẹ̀lẹ́tùn lè fẹ́ẹ́rì wọ́n fìtìnàtùn lè mẹ̀kúrú lílẹ̀. bẹ́ẹ̀ ṣe ń dá tẹ̀lé mi báyìí àbùkù lẹ́ńdí nkàrà yìí ẹ̀ ń tẹ́ ń dá tẹ̀lé mi. àtẹ̀wò sì ni fẹ́mi tẹ́ ń dá tẹ̀lé àbí ẹ̀kọ́ ni lọ́nà bá gbé lókè pé yẹ àwọn alátúbà ẹ̀ wá dúró wọn lẹ́yìn wa subhanallah yóò sì dábùkù fẹ́yìn ẹ̀yin náà wòrán ayé gbà mí pé a ah, àti ìdá àtẹ̀lé báyìí torí àwọn òní sẹ́ni ṣebí kí wọ́n ṣe bí náà nìyá tiwa náà bí wàhán náà jọ ah, ọlọ́mọmọ tiwa lẹ́nu yẹpẹrẹ àwùjọ yẹpẹrẹ ara rẹ̀. torí ẹ̀ bẹ́ẹ̀ náà ló yẹ kí gbogbo ẹni torí rẹ̀ bá fi ọmọ ẹsẹ̀ méje káwọn èèyàn gbé ọ̀tá yọ àlá rẹ̀ nítorí pé nǹkan alákọ̀ọ́kọ́tọ́kọ́ bí shirk lórí ẹ̀pẹ̀ òun náà ni ògùn olóhùn tó fọ náà ló tẹ̀lé islam ọgbà ká fúnlẹ̀ ká tọ̀gbà lẹ̀ ká fẹ̀kẹ́ gbolẹ̀ ká dàgbẹ́ orí pé kíni tẹ́bọ́ náà ń dá wọn náà bó ti dẹ́ni tó ń dàgbẹ́ orí torí ẹ̀ wọ́n á fẹ̀kẹ́ gbolẹ̀ wọ́n fẹ̀kẹ́ gbu kẹlẹ̀bẹ̀ sẹ́nìkan ti hálẹ̀ pé kó lè bá àmọ́ ló ń tẹríba ìtẹríba òfò. tẹ́lẹ̀ yà fi hẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ nìkan sayẹ̀rọ àlà fìtínà tí ó padà ṣẹlẹ̀ yóò burú jáì ẹ wá wò wọ́n ní àlè ọlọ́run ọlọ́run ni أنت الله الذي لا إله إلا هو فقال ويحكم هذا كفر ونكلو سنيا ما كفر إذكر في صلى الله ارجعوا عنه أياتي توبة وإلا ضربت أعناقكم تابا توبة مع فوري يس قوي في الحق ركع علي رضي الله عنه على الدار لوري أما هو أما قالوا لي بأن يقول يس أو أدى دبي يقول دعوان للعري يقول ìlú Adam ẹ̀wọ̀n fìràwọn náà nìyẹn ẹ̀wọ̀n tó ti torí rẹ̀ fi sínú àwọn èèyàn ẹ̀ tó bá ní kí n sọ àmọ́ pẹ̀lú àwọn níjìyà ẹ wá wọ àwọn sàbẹ àlọmù tó wá àtúnà bàtẹ́lẹ̀ táwọn kan sàtìsẹ tọ́kì àní ìlọ́nà kí ló kojú wọn rí. tọ́ nígbà tó dijọ́ kejì wọ́n tó borí kalẹ̀ fún bẹ́ẹ̀ kó dijọ́ kẹta wọ́n tó borí kalẹ̀ fún bẹ́ẹ̀ ó kìlọ̀ fún wọn wọ̀ gbọ́. àlè ìwà lọ́wọ́ la àbújọ mẹ́ta tí ẹni tó bá ti fẹ̀sìn islam sílẹ̀ náà tẹ́lẹ̀ náà yóò tọ́jú àbò tẹ̀lé àtẹ̀tẹ̀ ayyam ẹni tó bá fi ẹ̀sìn islam sílẹ̀ àgbàláyé àtọ̀rọ̀ kó túbá láàrin ọjọ́ mẹ́ta. nígbà tí wọ́n kọ̀ láti túbá àléyìn pa aláṣẹ púpọ̀ lọ gbé àwọn kòtò wọ́n gbẹ́ kòtò fún un wọ́n wá pàṣẹ pé dáná sínú àwọn kòtò yìí. àyìn bẹ́ẹ̀ bí kéńdẹ́ ní ẹ̀bá ilẹ̀kùn tí wọ́n ń pè ní kéńdẹ́ ní ìrọ̀ ní kúfà àlẹ́ ìwà pàṣẹ púpọ̀ máa da wọn sínú kòtò yẹn wọ́n ń da sínú kòtò wọ́n ń da sínú kòtò a ti sọ pé bàtà ń sọ wọn sínú kòtò lọ́kàn ní yẹ ọwọ́ adájú wa kékeré à ń tẹ òwò ìwọ gánà ìdòwú bá lọ sọ̀rọ̀ wá sílẹ̀ sọ pé ẹnìkan ò ní fi náà ti fìyà jẹyàn àkọ́bátọ́ dáná kí á ní ṣẹlẹ̀ ní. àwọn olùbẹ̀lẹ́ ìrìnà fìtẹ̀. àlẹ́ yìí wá ń sọ nínú tí wọ́n gbà wá onílẹ̀ máa wá ẹ̀yìn tó àmúra àmúra mọ̀ ń kàwọ́ gbàtúmọ̀lì ti ṣẹlẹ̀ pé nǹkan burúkú ni ọ̀dà àjẹsù náà rí wàdà àwùjọ fún bọ̀rọ̀ mọ̀tá iná ni ó jó dáadáa wọn á pàṣẹ pé kó múra fún ọ̀dà àwọn sínú náà ẹnìkan ni tó ti pé ẹ̀fọ́ ni ṣe ẹ̀sọ́ ní ti lọ́dọ̀ àárín náà bí tọ́ bẹ̀rẹ̀ sí ní sọmọ́ sínú náà wọ́n sọ wọ́n sínú ná ọ̀gá tó ní ọ̀dà dubai pé kí ni àníwọ̀ náà ni la hawla wala quwwata illa billah torí àwọn ẹni tó ń pété ayé náà là ẹ̀wò tó fi wọ́n sí. lódodo ká parí àwọn eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ nínú òfin ọlọ́run nítorí pé ẹni tó bá pè nǹkan míì tó pẹ̀lú míì lọ́lọ́ ìdájọ́ rẹ̀ kó ti di kèfèrí tí ọba túbà ká pa. ṣùgbọ́n tí náà wàá wọn ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùkọ́ ìyẹn ni pé kí ni tó le jù láti fi àjẹni tó tẹ̀sẹ̀ tó ga jù. lẹ́sẹ̀ ọlọ́run máa ní fi náà fífi àjẹyìn tába ti bẹ lórí ojú tó ẹbẹ lórí ti gbogbo ayé sinmi ojú tó àmọ́ ká wá sọ sínú iná là. tọ́ eléyìí jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ mẹ́rin. ṣùgbọ́n àwọn ẹni tó ti kọ́ ọ́ lọ bú àwọn sàábé Abubakar àti Umar àtàwọn sàábé yòókù àní radiyallahu anhu nígbà tí ìròyìn wa bá nígbà wọn kan bú wọn bú Abubakar wọn bú Umar ọ̀pọ̀ àtẹ̀tẹ̀ kí wọ́n lọ mú Ibnu Sawuda ìwà Ibnu Sawuda ẹ̀yìn sì ti mà ó náà ní Abdullah Ibnu Saba al lọ mú wa torí kò ní ìdí ń bàá dà àṣùkọ́ ha òun náà ló tẹ́rí gbogbo ìbàjẹ́ onítànká. nígbà tó gbọ́ nígbà tí inú wọn mú wọn tó kó ń jófin ọ̀sà òfin lulẹ̀ ọ̀sà lọ sí ìlú tí wọ́n ń pè ní ọ̀rẹ́kìtà ọ̀sà kò ń kúfà ó di pàṣẹ́tà. tọ́ ṣùgbọ́n àwọn ẹni tí ń fún Abubakar lọ́lá lórí àtọ́ ń fún Aliyu lọ́lá lórí Abubakar àti Umar ali wọn gbà wá lọ́dọ̀ rẹ̀ ó sọ báyìí pé lọ́ọ̀tà bìrọ́júlìn bí ahadi yufaddiluni ala abi bakr wa umara illa darabtuhu hadda al-muftari. wọn ò ní mú ẹnìkan wá sọ́dọ̀ mi wípé ń fún mi lọ́lá ó ń gbé mi ga lórí abubakar àti umar àfi kí n sí ẹgbàá fún ní ẹgbàá ẹni tó kúrọ́ ẹgbà ẹni tó lọ sí námàyà ẹsìmẹgbà rẹ ọgọ́rin ẹgbà eighty ẹdàkùnfẹ fẹẹ jẹrú ẹ èèyàn kúkú fẹẹ jẹgba torí ẹ aliyu tí ẹnìkan wà pé òun fún lánàá radiyallahu anhu lórí abibakar àti umar radiyallahu anhuma òun gangan ló sọ pé òun ní mú ẹnìkan wá bọ̀ kókó òun dáa òun sì lọ́lá òun ju Abubakar àti Umar lọ àfi kó wọn nà ní ẹgbọ bọ́ọ̀lì subhanallah eléyà fi hàn kẹ́ẹ̀ bó tún ti wà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbà wọ́ọ̀rọ̀ ike gbogbo gbàtí àdé ìbáfẹ́sẹ̀ kútúbà ní kúfà ó máa ń sọ ní mímbà ibi khayru hadhihi al-ummati ba'da nabiyyiha Abu Bakr thumma Umar. Aliyu radiyallahu anhu ní ojú fojú ní ojú táyé lórí mímbà tí máa ń sọ kútùbà fáwọn ìmọ̀ sọ nínú kútùbà rẹ̀ pé ẹni tó ń lọ láti tó lóore jù nínú ìjọ yìí lẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wasallam onílẹ̀ Abubakar lẹ́yìn náà ni Umar ọlọ́run bá kó yọnu sí gbogbo wọn àti Ali àti àwọn sàbẹ̀ yòókù àtúbí àtẹ̀síwájú gbàtàbà kí ọ̀nà ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó nífẹ̀ẹ́ àwọn tàbí ànábì Muhammad sọ̀rọ̀ wà wà ní ìlú sẹ́lẹ̀ tí ọ̀nà tí wọ́n ga tí ọ̀nà tí wọ́n ti kò tó làwọn àti wọ́n ti lọ́nà ti pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ọ̀nà balábọ̀kù ọ̀nà wà tó ti lọ́kàn ẹni tó nífẹ̀ẹ́ sí tó náà nífẹ̀ẹ́ tó sì máa kó ìlà àtọ̀nà kó ìlà